ìtàkálẹ̀ àwòrán kan ẹlẹ́rìí mọ̀hárà bùṣẹ́lìà ní tìtòmí ẹ̀sìn wá fi wọlé kí wọ́n wá kàn ọ̀fẹ́ ìdáàbòmọ́ wọn papọ̀ ní múlì dájú papọ̀ ní wọ́n àti àgbèsú ọ̀ṣẹ̀rẹ̀ ilẹ̀ ìbáàdá àwọn ọ̀rọ̀ ṣẹ̀rí àti wá lórí ìyẹn tòkí wá ní pọ́blẹ̀tì wa pẹ̀lú pé orí àwòrán kan lè fẹ́lá àbòrán àwòrán kan lè burú àbòrán àwòrán kan lórí náìtì àwọn tó máa ń mọ àwọn tí wọ́n láti tẹ̀lú yẹn oríṣiríṣi àwòrán ní máa ń yà oríṣiríṣi àwòrán ní máa ń yà ìgbà tí lọ́ra yìí nìyí àwọn àwọn àbújá eh, eh, pòdúsà ọmọ india ni wọn ọmọ india ni wọn nígbà tí mo wọnú ọ́fíìsì wọn mo rí kíní kíní ọ̀rọ̀ pé ìjọba yàrá yìí kíní bíi náà ṣe máa fi gíláàsì nínú ẹ̀mù báyìí wọ́n gbé kalẹ̀ wọ́n wá jẹ àwọn kíní mo ti wọ́pọ̀ gbọ̀ngọ́ sẹ́wọ̀n pé india ìlú àwọn àjẹmúdẹ́lẹ́ nù gbogbo ẹ̀ bá fẹ́ sí àjẹmú tọ́fẹ́ sí àjẹmú lòun kó lórí ìbí bẹ́là tọ́jú lórí ìbí burú tó pọ́n lórí ìdí tí ó jà ní àti nìyáàtì nígbà ni wọ́n máa fi lọ́gbà wa. Most of the time, táwọn ohun yàrá pẹ̀lú kúyà fún yíyàn, táwọn ìjẹ̀nu ara rẹ̀ bá sọ̀rọ̀, sẹ́lá bèrè tí mo lórí wá fún ìdákọ̀ Saudi, fún ìdákọ̀ Amẹ́ríkà, fún ìdákọ̀ Cameroon, fún ìdákọ̀ Niger Republic. Nígbà tí wọ́n máa dákọ̀ India ni àwọn mùsùlùmí tí wọ́n já tuntun nà ní India ìyẹn ọgọ́dọ̀ parọ́ wa ìyá ọ̀pá wò lọ. ìta àtẹ̀kọ́ àwọn ẹ̀fẹ́ yìí gẹ́gẹ́ máa dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní dọ́rọ̀ yìí pé ìta àrọ̀ wa ìyá ọ̀pá wò ti wọn. nítorí mímọ́ mútu wọn aládùúgbò wọn àjẹ̀nù ní ń sẹ́nu tí wọ́n jọ àwọn kó nínú àwọn tó dáwọ́ bọ́ọ̀lù nínú yìí. ń bá ní bí àti ìgbọ́n máa jẹ́ bá mi dé òkú lágbàáyé. lórí òfin tí ó wù í ni tí ó pèsè wọn àtàwọn àtàjẹ̀ ọdún wọ́n tọ́wọ́ gbá bọ́ọ̀lù nígbà wọn bá kọ́ gbogbo skọ́ àyíká yóò sùn rẹ̀ fún yìí. India òun ni the only country lágbàáyé tó dá sí pé àwọn àjẹ̀lú ibẹ̀ ní oṣù Cuba ẹ má ti wá lọ sí India ẹ má ti ẹ náà wo fíìmù India ti lò ní. gbogbo sẹ́mọ̀ ṣe ní India fíìmù ó dúró sórí fíìmù àtẹ̀lú ni gbogbo sẹ́mọ̀ ṣe lórí nínú fíìmù India fíìmù ó dúró sórí àtẹ̀lú ni. gbogbo ẹ bá fẹ́ ṣe fíìmù tó lágbára bíi fíìmù ògúnté yóò yóò yóò dì bẹ́ẹ̀ yóò di ọ̀dọ̀ wọn. àwọn àjẹnù wọn ń bẹ. wàlúwà wùdí màsíwòn á yà pàtàkì ọlọ́run ọba lọ́ba náà bá mi léèrè o pé kó máa sọ ọ́ wọ̀n yóò lè kọ̀dìrákà kó sì ṣe àgbéga iyì rẹ̀ wàyẹ̀ bèrè dáńdàkà kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ wàyẹ̀ rẹ̀ sípòkà àlẹ́kẹ̀lẹ́mà ó wá rọ̀ kó fún ọ ní àìsíkì ìmà kó fún ọ nímà wàlẹ̀ àmàlì àti fífi ìmọ̀ ṣiṣẹ́ ṣe ìnáwó ọ̀yọ́dún mọ́ṣúrù dájúdájú àgbà ò ní ọba tó lórí jùlọ lẹ́ni tí ẹ̀ máa di léèrè nǹkan o wọ́sọ́lọ̀ rọ́ọ̀bù wọ́sọ́lọ̀ ànánàbí ìnà muhammadin wàhálà àríyí wọ́sọ́ àríyí wọ́sọ́lọ̀. mọ̀ọ́dún kan péré ló sẹ́kù yóò yọwọ́ wa ṣé ìbáṣe mistake òun náà ni rírí ọgbà àjẹ náà láti lé adé ìyẹn ni àádùnjìlìwò ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda lọ. Tálẹ́bì ni nínú ọ̀rọ̀ rere táwọn èèyàn bá nílẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ táwọn àdẹ́jọ́ ọlọ́run àkọ́kọ́ máa sọ òní pé ìdáná kẹsẹ́kì fásitì àmàlà ṣì ń dà tọ́ọ̀ bá ti lójú tì mọ̀ ṣe tọ́ bá ti fẹ́ tọ́ọ̀ bá ti lójú tì ńtọ́ bá ti wọ́ ọjọ́ máa ṣe àjọ àwọn àjọ pé á ah, àfẹnù yìí àjọ òjẹ ìgbádùn èmi náà ń ṣe ọ̀kadà rí ìgbésẹ̀ iṣẹ́ tó jẹ́ ìka tí ó ti tù èmi náà ń ṣe rí ẹgbẹ̀rún pọ̀ láyé fẹ́ sà kò sì tún rọrùn bí àwọn iṣẹ́ yìí kò lónìí. nígbà náà náà ta máa tó tọ́ọ̀lù ní kọ́lọ́kọ́ kọ́lọ́kọ́ ìyànà ètò ìdánwò onítọ́ọ̀lù wa wá sí ẹni fẹ́ǹtì. tí èrò bá dé tó bá ti di obìnrin lọ́sẹ̀ ìlọ́bá tẹ̀lé èyí sọ pé tó tẹ̀lé pé o ní tó pé tó bá ti lè gbé tiẹ̀. E. ìgbà tí mo máa ń gbé obìnrin kò táyọ ti bá rí àrídájú pé ọkọ àtìyàwó tàbí bàbá àtọmọ tàbẹ́gbẹ́ àtàkùrò lókù tí ọba ti sí yẹn bẹ̀ kí èdè gbé obìnrin ìyẹn ò sì ní kí má lè ti bá fẹ́ rí ayé ti wá di gbogbo ẹ̀ tí wá dà ó sì báyìí tó wá dá sí pé ẹlòmíì omi gan ní máa wá wá sí gbé káàkiri. tọ́pẹ̀ bá tó tóbi bá tó omi ní ọ̀fẹ́ gbé. orí mo ti mọ̀ pé wọ́n máa yọ́pà. wọ́n ní nínú ọgbọ́n tẹ tó dáni pé ẹ̀ tó ń gbé ìdí ọ̀kadà sókè. tó fi dá sí pé tí ó jókòó ń bẹ̀ yóò lè da idá àyàkọlẹ̀ gbogbo tẹ̀sẹ̀ yí ọ̀dà ẹlọ tún bá ń bẹ̀ wò tọ́wọ́ dásí pé gbà tí àwọn mùsùlùmí ìlú Ìbàdàn tẹ́tẹ́ gbà tí pátára wà lọ́wọ́ wọn ni irú oníjọ́wọ̀n àná àwọn bá délé tí ń bá rí ẹlẹ́ra kan tó rírìn ìyàgbẹ́rẹ́ tí ó máa jẹ pankẹ́rẹ́ òun tí ó sáré lọ sí ọkọ rẹ̀ tó máa rí ẹlẹ́ àtẹ́gbòrò tó bá rìnrìn ìyà tó rìnrìn ajáta yóò jẹ pankẹ́rẹ́ wọlé ọkọ rẹ̀ ni ìyẹn jẹ́ kí àwọn ẹlẹ́ àgbà náà orí wọn pé àwọn ènìyàn àwọn èèyàn wọ́n èyí sábà fẹ́ẹ́ bẹ̀rù ọlọ́ọ̀ níta àfi kí wọ́n rí pàkàn kí wọ́n rí kàtàn ọ̀wà àtẹ̀jọ́ jẹ̀mọ́ ń kàtàn wọ́n kálukú ti wá fẹ́ dàbẹ̀ ni pé ó fúri aláwọ̀sà ló wa gbogbo ẹ̀yin ọlọ́kadà pátá ẹ̀mẹ̀nìtẹ́ máa gbé yìí ní ẹlẹ́ẹ̀kejì kéde bó jẹ́lẹ̀ àyẹ̀kẹ́lẹ́ tá à ń sọ o jẹ́nẹ́rálì obìnrin jẹ́nẹ́rálì obìnrin là ń sọ ní pàtàkì jùlọ èyí tẹ́ wá jẹ́lẹ̀ à ẹ̀ mọ̀gbà tó yẹ kẹ́ ẹ wọ ọ̀kadà gbàmí mẹ́tí máa ń jáde lọ títí májáde tíjọ́ tí ọ̀rọ̀ bá sọ̀rọ̀ mo lè rí ẹgbẹ́ àkọ́kọ́ fẹ́ wọ̀ kadà níwà àjọlọ́kadà ń dúró ìkọjá alẹ̀ níwà àpè nínú ọwọ́nú mọ́tò níwà kí bórí tó fi ń gun ọ̀kadà láti Ìbàṣọ̀run sí géètì yàtọ̀ sí sọ pé ọlọ́kadà ò gbọ́dọ̀ kọjá nítorí tó bá jẹ́ méjọ́ ròdù yàtọ̀ òfin tọ́lọ̀ ń kọ́ ẹ ojú ní nǹkan mi sà á olóyá ìyá máa fi kàn kò pé ẹgbò ó bí mo ṣe sọ bí ní kọ̀ọ̀kan lẹ́rọ̀ tẹ́ ẹ̀gbọ́ yìí ọjọ́ tẹ́ bá ní ọ̀kadà fún ẹgbẹ́ àpẹẹlẹ́sẹ̀ ọ̀kà nínú ọkà ọkà náà ní wọn wọ́n bá ti já sí pé ẹ̀ẹ́dẹ̀wò ní ìsìn ọ̀kadà kò ní bọ́ọ̀lì ní ara ìrìn ní bọ́ọ̀lì rẹ̀ èmi ẹlẹ́ẹ̀kejì ìmúra tẹ́lẹ̀ ó múra ìmúra tí yóò complicate problem ni tọ́kàtà bá lọ ṣubú aṣọ ìgbàlẹ̀ á kìíní ọ̀kadà fóònù yẹn ti máa ń kọlẹ̀ sínú wàhálà irú nǹkan tó wúwo lẹ̀ ń kánú tó bá dá sí pé ìyàwó rẹ̀ ló fẹ́ gbé fáì ṣùgbọ́n kọ́ sáma lóbi káàkiri gbogbo ìgbà lọ ronúkúwàdà lórí rẹ̀ o ẹ̀yin obìnrin ẹ̀sẹ̀ sì ń gbé káàkiri ẹ̀lọ́sọ̀rọ̀ ayé làdórí tó lè mú yín wọ ọ̀kadà àtìyànjú ẹ̀ àwọn tí ń gbé ní new site irú àwọn kan tí ń gbé ní ọ̀nà alẹ́ tí tọ́lé ń gbé kí ló kọ bẹ̀ náà ọ̀nà tó kà ọkọ̀ kan tí ó lọ ọbẹ̀ yóò di ọkọ̀ tí ọ̀wọ̀ títí ẹ̀ títà sí. ọ̀wọ̀ títí ẹ̀ títà sí. ọ̀tẹ́ máa lọ́kọ̀ fún ó ti di kò lè máa lẹ́rẹ̀ yóò tètè bàjẹ́ ẹ̀mọ bí tí mo wí ni ní sọ́kà ọ̀nà tí àgbà ọ̀nà tí mú bẹ́tà bẹ̀ ìdájí tó pọ̀ lè délé tiẹ̀ ṣùgbọ́n náà lọ sọ́nà bẹ̀ ọ̀nà níbi tá a bá sí bọ́ọ̀sì láti dé lọ ẹ̀mí bọ́ọ̀sì wọn ò pé kó délẹ̀ àfi sẹ́mbà ti tún bẹ̀tẹ̀ lókù so definitely ti sáwọn tí bá ń gbà ní yẹn lọ́la làlùwí wọn bọ̀ ọ̀kadà torí ìrìn tí yẹn wọ́n rìn láti fifty débẹ̀ kò sí eku yẹn tó lára wa kẹ́míkà ti yọ eku kúrò lára wa ó ti yọ eku kúrò lára wa ní ẹ̀bá ìdá ti gbé sáńkìtì gbé ilẹ̀ ní ìsìn ẹnu kó délé owó bá ní. so lábẹ́ ẹrú bẹ́ẹ̀ àbọ̀ pé làlú rí nìyẹn ṣùgbọ́n tí làlú rí ni bá sọ̀rọ̀ sí géèjì tí làlú rí ni làlú rí láti géèjì sójú rí sí àwọn káà àwọn ń nálẹ̀ tí bọ́ọ̀sì pọ̀ lẹ́ẹ̀tì ń nálẹ̀ tí báńgbá pọ̀ lẹ́ẹ̀tì ń nálẹ̀ àmọ́ sórí pé ọ̀tá kan jù. Ẹmọ́ bàa ìgbẹ́ lọ sí ọ̀bà lẹ́gbẹ́ ìlú. Lẹ́gbẹ́ tí a ti gbẹ́ lẹ́gbẹ́ ìlú lọ. Tọ́lá wá ti fi àdúrà láti fi kí kó o ṣe kó o tó jáde. Ẹnì sẹ́ni kankan kò lè gbé ọ lọ. ọlọ́run tún lè wá ká ìjẹ́ débi pé káàdọ̀ ọ̀fẹ́ wọnú ọkàn ọ̀fẹ́ wọnú ọkàn báyìí o ọlọ́run tó darí ọkàn rẹ padà pé kọ́ ọmọ wọnú ẹ̀ kí o tún fẹ́ dé ọlọ́run sínú ọ. ẹ lọ pẹ̀lú kàdà o lọ́wọ́ sàlùwà o ẹ̀yin tẹ̀sí ń gùn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ́wọ́ yín o ẹnìkan tó gun ọ̀kadà tọkọ̀ lọ ya tọ́lọ̀ kọlù ó ti lé lọ́dún mẹ́ta báyìí kè é jáde kúrò ní léwu má fi ìkànjú wa ọ̀kadà tọ́ọ̀ tí ì mọ ọ̀kadà gùn mọ́gbẹ́já títí lọ́mọ ọ̀gùn lórí fíìdì tàbí kí wọ́n gbé ọlọ́pọ́nà oko kan tí kò wà bí sí. Lé tó ká ti fẹ́ báwa di ẹ̀kọ́ lu ìgbà ti yí gbólọ́yà àkọlù. Òun ṣe ká ti tó lẹ́sẹ̀ kí wọ́n sọ pé ọsibítù ló kù bẹ́ẹ̀ lọ. Ọ̀ràn wọn lọ́wọ́ ni. Tó ti yé ẹsẹ̀ ẹsẹ̀ kan tí máa dá ṣeré o mẹ́sẹ̀ wá ti wà tí ò sí ìdá oníyí rẹ o tẹ́lẹ̀ bá ti dá kì í bọ́ sójú ẹ̀ mọ́ o ọ̀nà tí ọ̀kadà sí ń dáhà àwọn èèyàn léèmà fọ́tò kíjọba oko ńlẹ̀ tí wọ́n bá wá kó ńlẹ̀ nítorí bá jẹ kọ́lọ́rì tá a ní mo mọ àwọn ọmọ tó lẹ́pẹ́ wọ́n ti kẹ́yẹ́ sọ ọ̀kadà wọ́n ọ̀kọ́ lùyọ̀ ní mo ti kọ́ lù wọn. wọ́n mọ̀ ara wọn ní o wọ́n ọ̀kọ́ lùyọ̀ yìí tí mo ti kọ́ làwọn náà. wọ́n mọ̀ ara wọn ní. ìgbọ́tọ̀ ọ̀sẹ̀ ọ̀kadà sọ̀rọ̀ akọ́sẹ́ o ti kọ́ lẹ́tà sáyẹ̀kì yàrá náà sáyẹ̀kì àkọ́kọ́ wá sì lọ ẹ́sírẹ́ẹ̀tì kó má bàálì kìámà àfi tọ́jú àlìkàmà rẹ̀ bá tíì tò. àwọn èèyàn ń gbọ́n ọ̀kadà ẹ́sírẹ́ẹ̀tì tí ó sì máa wẹ̀ ní títí lọ tí ó máa wẹ̀ sí títí ń gbẹ̀ yìí. ẹ̀jẹ̀ á máa sọ ẹ̀mí wa lo bó o ti ránṣẹ́ tẹ̀lé ẹ̀rìn jáde tọ́lùmọ́lé. ọmọ dáa tí wọ́n máa fi ọjọ́ kò tí wọ́n máa fi ọ̀dà ètò tó o kò sì sí ìrora láyé nínú tó tó ìrora nínú gbogbo ìrora tí ń bẹ lára èèyàn kò sí ètò tó olóburú jù ẹ̀yin ọlọ́kadà ẹ máa rí ọ́n yọọba ọba tiẹ̀ lọ kódà máríwá ẹ̀gbọ́n rí ni máríwá jẹ́ ẹ̀yọ́ àwọn tí bá ń gun mọ́rúwá ẹ̀gbọ́n sínìọ̀ ni wọ́n jẹ́ fún yín má bá tú ọ̀nà mọ́ríwá sì ní díẹ̀ ọ̀kadà ebi máríwá ń tọ́ bá ti ń lo táyà mẹ́ta ẹ̀yìn ọlọ́kadà ẹ má bá wọn du ọ̀nà mọ́ ara nǹkan tí máa pa àkóbá fún yín lò kẹ́ẹ̀tì gbé yọ lọ́tún kẹ́ẹ̀tì gbé yọ lọ́sì bọ́ọ̀ bá kọlu bọ́ọ̀ bá rẹ léèmà ó ti ṣe kọ́ mẹ́jọ ní léèmà táyà méjì sì lóní tí kan bá fẹ́ lórí eré àdẹ́wò ni ẹ ṣe sùúrù o ẹ̀yin tẹ̀sí ń bọ̀ tàbá fojú kò pé ọ̀nà yín jìn pé oyè ọkọ̀ àkàrà kankan wọn lè ẹ̀ ń gbé ọlọ́run tán kankan lẹ̀ ń gbé pé ń tẹ́lẹ̀ àgbà o kò tí ọlọ́kadà ọba ti gbélé lọ́wọ́ kọ̀rọ̀ ní kó gbé gbà ọwọ́ ǹkan ti yé ẹ́sẹ̀tì rọrùn fọlọ́kadà o tí ọ̀sán ló wá o.